ìbéèrè méjì péré ládàá. kò sí wàhálà kò sí wàhálà ọlọ́wọ́ gbà náà wàhálà kò sí àbí bó wọn ṣe ń pè mẹ tó ló fúnra rẹ àbáwọn yàrá sọ. àkókò gbogbo àwọn nǹkan tí wọn máa bí ìgbà tí èèyàn fọra rẹ má èèyàn gbọ́dọ̀ jìnnà sí wọn láti sọ kó àǹfọ̀tọ̀ wọn àárín wọn bí màá nípa èèyàn lè sọ pé sálábí ni mí gba pé mo ń tẹ̀lé ìlànà àwọn aṣíwájú rere níbi títẹ̀lé sàlẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní ìròyìn tí èyí tó mo fi sọ̀rọ̀ àná. tòkè wá sí pé ọwọ́ asọ̀dọ̀ kọ fúnra rẹ̀ tó fi jẹ́ tó bá ti forúkọ rẹ̀ ọkọ̀ kínkíà rárá o tẹ̀lé ìpàtàkì ká mójútó kó burúkú fúnra rẹ̀ ní sálásí pé òun fi ń ròyìn ní tó ń àmọ́ kì í ti kó fi ń sọ ọ́ ara rẹ ló kọ tí wọ́n máa fi pè ọ́ ọkì tó máa fi pè ọ́ tó sì jẹ́ pé àkókò rẹ̀ ò sí lára jẹ́ ńkọ́ gbogbo yé wa tó yóò di pé àlè ismu alágẹ̀rẹ̀ mùsàmá wọ́n sọ yẹn ló kọ tí ò sí lára rẹ̀ tó nítorí ẹ̀ àwọn bírọ́dà sá ń pè báyìí yẹn tó ní tí ó sí ni kó kọ wọn lọ́yẹ̀ kó wọn máa fi pè wọn kó kọ wọn lọ́yẹ̀ kó wọn máa fi pè wọn ẹ̀rú ń bà wá kó má jẹ́ pé nǹkan yẹn ó tì wọn tó ń fi jẹ́ kí wọ́n lu gbọ́ lọ tó ń fi máa wúra wọn fún àwọn dáa gbogbo èèyàn yókù lọ nígbà tí wọ́n ti dìnnà sí súnà àbí èyí wa kódà tí èèyàn bá ti súnà mú gan kò sínú tó yẹ kó pera rẹ ló kọ tòṣù wọn lè fi ròyìn ara rẹ wọn lè dán ọmọ yìí pé wọn tẹ̀lé kíni wọn tẹ̀lé súnà náà. àwọn àdìsí tó wá nípa àtẹ̀fẹ̀rọ̀ tó zawali fi salati al-idayn ètò báyìí ètò báyìí sọ sáà ti sàlàyé rẹ̀ títí dé kó ti sùn wá tóbi ètò báyìí sọ̀rọ̀ rẹ̀ ó sì ń bẹ́ẹ̀ nù wíta fọ́ tóbi ètò báyìí sọ. ìgbà tó kà sẹlẹ̀ ni pé lábẹ́ òfin ṣẹ̀ríyà téèyàn bá gbàgbé sí àwọn Allahu akbar Allahu akbar tó yàtọ̀ síta lákòókò ní rákà lákòókò yẹn sílẹ̀ tí yẹn bá gbàgbé fi àwọn Allahu Akbar tó yàtọ̀ sí ti ìdìde dúró ní rákà ẹlẹ́gẹ̀dì tí yẹn bá fi sílẹ̀ lábẹ́ ìmọ̀ṣẹ̀rí à àní ti sùdúrù sà àní ti sùdúrù sà tontori kpom gangan fúnra ara rẹ̀ ó kọ́ rẹ̀ ní sẹ́kùbí rọ́ọ̀tún zawaayi torí ẹ̀ wọ́n yẹ sùdúrù sáwù bákan náà ní ẹ̀ bá máa ma fi sílẹ̀ gan sọ láti lọ bàjẹ́ sọ̀tùmọ́ àgbọ̀dọ̀ máa ma fi sílẹ̀ torí pé súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ tó bá ti gbàgbé fi sílẹ̀ kò ní ṣe tuntun sá sọ̀tùmọ́ àwọn ẹni tí ń sọ fún yín pé ẹ Allahu akbar kàlẹ́kà ṣe ẹni kàkàlẹ́kà wí gbogbo àwọn ilé àníjọ ọ̀rọ̀ wọn ti ṣe kankan bí bọ́sù láwùjọ yìí nìjà àwọn kan ti yọjú ń bẹ̀ tó yẹ pé àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn dẹni tí wọ́n dá mọ́ yàtọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n dá mọ́ ìyàtọ̀ látàrí mímọ kọ̀ndẹ́mù àwọn nǹkan tó wà ní Islam nítorí wọ́n fẹ́ lóríkì lẹ́yìn tí wọ́n ti lórúkọ. ìyá alábẹ́ tí wọ́n ti rọ́ lásán. náà maaleykum salaam. dáadáa ẹni tí wọ́n yọ kò ní nǹkan tí ó fi yọ tó bá ti gbá tiẹ̀ òun náà yọ tóró ti di tiẹ̀ ní ìsèlú pé wọ́n kó zakato fitiri fún yàn kọ́kọ́ ọkàn tíjọ́ kejì ni wọ́n bá kó gbogbo zakato fitiri sínú kíkọ́ wọ́n bá dọjà wọ́n bá lọ ọjà kò sí wàhálà tó má ní nǹkan ti di tiẹ̀ tó bá wù lólè kò wa sọ lẹ́nu pé ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀rí kíní kan ó ti bòmí ní nǹkan kí wọ́n kọ́ pẹ̀lú mọ́ bẹ́ẹ̀ náà má lè kí ètò ọ̀dà ni kíkọ́ gbọ́ kótóbà kọ́ padà lé torí náfìlà ní sọlá tó láyé sábà ti gbọ́ kò ní ìdíkọ́ san padà wàá pàgbé sọ̀kan nínú àwọn asọ́nà lọ́wọ́wàdì kọ́ padà sílé tọ́ba fẹ́ san padà apá kan nínú àwọn aṣíwájú rere máa san padà ṣùgbọ́n ní rákà mẹ́rin lọ dípò méjì mẹ́rin lọ náà àríkù. nígbà tí ẹ sọ rẹ fún wa ẹ fi wáyé pé kí ìfẹ́ kó lè wípé ó fi lóore fún ìmáàmù tí wọ́n bá yọ wípé bá a gbọ́ fáwọn láyé kó sọ wípé ẹgbà rẹ ti bá ní fúlágbájá ẹ sọ pé àgbẹ̀dẹ̀ ló fi wá ẹgbà bá ní fúlágbájá ẹ ti àgbẹ̀dẹ̀ ló fi wá ìyẹn ló wá mú ìlú inú tí ó tẹ̀lé sí ìlera pẹ̀lú àwọn ọmọ wọn àárọ̀ ọjọ́ ọdún làkẹ́ sí lò ó kálukú fáyà ẹjọ́ àkókò rẹ̀ ìrọ̀wọ̀ ètò ìmúta ìdílé àtàlọ́ sí gbogbo kan ní àárọ̀ ní òfin àwọn àmọ́ látara ife àwa tún káàkiri àbẹ̀rẹ̀ mọ́ dárúkọ ẹgbà ẹgbà apáàkì àti àlà. ìtumọ̀ pé lágbájá ló gbé wa òní pé kí wọ́n mọ̀ bá a máa yìn wá lórí ìtawọ̀ sí torí pé ẹnu bọ̀ fẹ́ òun náà ní kí èèyàn máa nífẹ̀ẹ́ sí kí wọ́n lórí ìtí òsì tí n bá ní ẹjọ́ wù asọ́pọ̀lọ ẹjọ́ máa gbé fún ni pé èmi ni mo gbé fún láì mọ̀ pé ẹnìkan ló ṣe kí ni ló gbé wá pé mi ò tó pé fún ó gbé fún láti àtẹ́bẹ́ ní lẹ́sẹ̀dí iná ìfọ̀rọ̀hún náà bí máa ẹ̀jọ̀ wọ́n yóò ṣe bó na ẹ̀yìn ọ̀hmẹ́dù bí máa lẹ́nu ìfọ̀rọ̀hún fẹ́lẹ́ àtẹ́bẹ́ náà kún bí máa fẹ́lẹ́ sí mẹ́rin àdáàbò wọ́n lè kún ẹ̀rí ọlọ́ọ̀ni àwọn ẹni tẹ́ gbé sọ́mà ṣe níṣẹ́ wọ́n máa má lérò pé wọ́n bọ́ lọ́wọ́ yọ ọlọ́run ìyá tí dání fi ń ronú ọ̀jẹ̀ wọn ṣùgbọ́n tí ẹ̀ bá ti mọ ìpínlẹ̀ yẹn sí fún ẹ̀ṣọ́ àlọ́ tí wọ́n bá wá fi yìnyà ẹ ṣe mọ́rọ́ wọ́nyí o à ẹni tó gbé wá lónìí àgbè fún un Thank you. ọ sọ àwọn ọmọ rẹ lórúkọ àwọn sàhábà láì wò pé wọ́n ti sàdé àlùjáná fún àbí wọ́n sàdé àlùjáná gbogbo sàhábà ẹni rẹ ni wọn àbí òye wa ẹni bá ní wà sẹlẹtìrì pé àwọn ìgbàgbọ́ lọ́mọ àlùjáná nìkan gbogbo sàhábà kò sí ìtọ́ sọmọ rẹ lórúkọ rẹ tó gbogbo náà maaleykum sẹ lẹ́yìn náà Abubakar kì í sorúkọ ẹ bẹ mọ kókó níyànjú. àwọn náà lórúkọ orúkọ rẹ̀ ní abdulwa ní abdulwa ó ti ṣe orúkọ àbùkọ. wọ́n tún ṣe éèdì mi àwọn èèyàn máa ṣe é sẹ́wọ̀n fún àwọn kankan kí wọ́n fi ṣe. kọ́dà ni wọ́n á tún sọ fún ọ ní kíkín ẹ̀kú káwọn máa ti sọ láti àbí òye wà fún sálọ́kù làhán àwọn yàn kó káàtà láti wá mọ̀ ìmọ̀ ló máa ń kọ̀rẹ́tì nǹkan tí àwọn yàn bá ń nà. ìtọ́jú ọgbà àti ní pẹ́ńtì ọba ti bá rí kójú kò fọ́gbọ́ ìgbà kò padà ní nà. rárá ẹyọ kan náà Allahu akbar ẹyọ kan ní ọmọ ẹsẹ nígbà yẹn nà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب الله أكبر